All right. àwa ọmọ rẹ̀ dé láti gbóhùn ẹ̀bẹ̀ wá sókè gẹ́gẹ́ bí o ti gbọ́ àdúrà èlìjà jọ̀wọ́ gbọ́ àdúrà wa àdúrà lọ sílẹ̀kùn àánú àdúrà lọ sí àná nínú gẹ́gẹ́ bí o ti gbọ́ àdúrà èlìjà jọ̀wọ́ gbọ́ àdúrà wa. àdúrà yehova jésù kristi máíkẹ́lì ní mọ́ olúwa bá bọ̀rọ̀ wá kàtó yìí kó dàbí ẹ̀ṣẹ̀ lórúkọ rẹ ìwà wa ṣàlùkàn. tó bá jẹ́ ìṣẹ́ ìṣẹ́ ọmọ bíi wákàtí olúwa ṣàlùkàn ọmọ bíi andrew ọmọ bíi gabriel ọmọ bíi michael olúwa fipò bàbá ṣàlùkàn óyá fipò olúwa fipò ṣàlùkàn fipò olúwa pẹ̀lú àkàtà olúwa olúwa ló gbà àdúrà mú rẹ̀. ọ̀tá rẹ̀ olúwa ló gbà àdúrà mú rẹ̀. sẹ́nu ilẹ̀ kẹrù olúwa ṣe é dùn tàbí olúwa ṣe olúwa fi dùn tàbí fi dùn olúwa. kúlẹ̀ o mọ́mì. mo ní kí lóò pín ìsìn kan wáyé mi ò kánjú wáyé mo fi sùúrù wáyé wọn lọ́kọ mi ò máa kánjú lọ́kọ mo dẹ̀ mọ̀ wípé nígbà omidan mi mi ò lólé ayé mi rádaràda ń wá kẹ́rẹ́kẹ́rẹ́ ìyá sílé ìgbà yìí lọ́la níbi tí owó ti ń bá wa jí àmọ́ èmi ò máa rọ́mọ bí ló ṣàbíyamọ́ rárá ọ̀rọ̀ mi wá fẹ́ dàbí oko òkè òfurufú tó kọjá tí ò ní pa. ẹgbẹ́ mọ́mí mọ́mí tí a bá ní káwọ́ òjòjò ìfọ̀n a mọ̀ máa ń kọ́ra dé egun hmm. bẹ́ẹ̀ ni Yorùbá wí ewu kò tún ṣe wípé a máa ọra de eegun nìkan tá a bá fura a máa han ara gan ju eegun lọ. ó ń ṣe bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ náà èmi ṣàmọ̀ wípé ohun gbogbo ló ní ìgbà àti àkókò ẹ̀rù mọ́ mi ìgbà yín ò tí ì dé Bímbọ́lá lóòótọ́ mo gbà wípé ohun gbogbo ló ní ìgbà àti àkókò. àmọ́ yorùbá tó wí pé ìgbàrà là ń búra ṣé wọ́n ṣì wí ni. Àbúrò, má jẹ́ kí n tàn ẹ́. ìgbà mi ti lọ ó ti lọ ó ti kọjá mi ti lọ. ẹ wọ mọ́mi ọlọ́run ò ní jẹ́ kí gbà yín lọ mọ́mi tẹ́ bá ṣe tán sí mo fẹ́ kẹ́ ẹ wò lọ síta mo fẹ́ kẹ́ ẹ lọ síta ẹ wò ta kẹ́ ẹ wojú ọ̀run ṣe rí ohun tó ń mú yìí ó tó aṣọ pẹ̀ gbogbo aṣọ pátá lójú pé mọ́mí please ìgbà yín ò lọ ẹjọ́. Bímbọ́ má fi ẹ̀kọ́ tanná fún mi ìwọ náà mọ̀ ẹ́ pé bí àbúrò mo ṣe mú ẹ lóòótọ́ àti jẹ àti mu ló jẹ́ kí àárín wa wá ṣe ọmọ ọ̀dọ́ olówó wọ́n lè ní ẹnìkan kì í ṣọ̀rẹ́ èrò kó yọ kò pẹ́ títí oníkálùkù àgbálẹ ẹ lọ tára bá dé ẹ tán sẹ ìwọ náà àgbálẹ ọkọ ẹ lọ níbi tí wàá ti ṣàbíyamọ lágbára Ọlọ́run àwa kọ èmi nìkan tí mo dẹ̀ mọ̀ wípé mi ò tún lè ríyàn bíi tiẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ okun ò kí ń wòrò káwa rọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kankan ilẹ̀ àánú ọlọ́run kò kí ń ṣú ilẹ̀ yìí ò ti ṣú. lóòótọ́ ni pé ilẹ̀ àánú ọlọ́run èṣù ó kàn jẹ́ pé lójú tèmi ilẹ̀ ti màdámù yìí ó ti fẹ́ máa ṣú o. Ah. Ah. bẹ́ẹ̀ ni àbí kí ni ká ti pè é ó ti lé ní ọdún márùn tí n ti ṣiṣẹ́ hàn yín. madam madam tó ń wò ni kò ṣẹ̀ṣẹ̀ lóyún rí débi kí yóò ti wá mísì kárẹ́jì. ọ̀pùsàlì mi ò bílíìfù pé ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí lẹ́yìn tí mo rò bóyá ó yẹ kẹ́ kí mi lẹ́yìn ẹ̀gún bá ilẹ̀ kó dání ẹ̀yin tí mo ní kí wọ́n bá yín kẹ́ lè kọ́ mi ní àwọn ọgbọ́n mi tí màá lò fún mọ́ mi kán lè mọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ ìrònú ẹ̀wùn kan tẹ́yìn náà sọ. kò lè yé wọ ẹni ọkọ bá ti ya rẹ rí ni tó bá rí ọmọ lanke tó yọ lọ́ọ̀kan yóò fèrè ge ni ẹni ṣàǹgó báyìí tójú ẹ̀jà rí kò ní bá wọn bú ọba kò sómọ́ láéláé ìṣẹ̀lẹ̀ kankan wọn ṣẹlẹ̀ lójú ẹ̀ ni o ojú màdámù ojú wọn ti rí síta bí ọkọ ni ká sọ ni àbáwọn ọ̀rẹ́ ti ń fọmọ bú wọn ẹ wo bímbọ́lá àdúrà nìkan ló kù ta lè máa fi ràn màdámù lọ́wọ́ kọ́ lọ́wọ́n dákun kó ètò ìṣíjú àánú wò wọ́n ni o kálàbọ̀rùn tó wá dẹ́wù kálábà ọ̀run tó wá dé o. kọjú ogbó tó dé ni àbí wọ́n mọ̀ pé ó ní àkókò tí ara wa yìí dáa fún ọmọ bíbí ń jọ ká tiẹ̀ pé kò lè jẹun ọmọ ibò wọn ni ó tiẹ̀ bá wọn wáyé tó nípa kọ́mọ̀bà kákùnún. Hmm. ṣé wípé mo lówó mo lọ́lá ìyẹn ò túmọ̀ sí ìfọ̀kànbalẹ̀. bẹ́ẹ̀ ni àmọ́ ìfọ̀kànbalẹ̀ ṣe pàtàkì láyé ọmọ ẹ̀dá láìsí ìfọ̀kànbalẹ̀ kò sí àlàáfíà o. <coughs> ok eh, mo gbà pé àlàáfíà dáa eh, àlàáfíà dáa ṣùgbọ́n wọ́n ní owó ní oògùn ìṣẹ́ owó ní oògùn àlàáfíà when you have money you have everything you have all. ìgbà yìí bóyá tí mò ń ṣàlàyé o tí mò ń gbìyànjú àti ṣàlàyé òye yín. ẹ jẹ́ kí n yànnà náà kó ba lè yé yín owó ọmọ àlàáfíà mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe pàtàkì ṣùgbọ́n ìkan ṣe pàtàkì jù a lè lówó ká bímọ àlàáfíà ló ṣe kókó. mi ò gba ẹgbọ́ rárá owó mà ní <laughs> kúdí má ní láìsí owó ayé asán ni. ayé asán yẹn gan ni mò ń gbìyànjú àti ṣàlàyé torí ìwọ̀nba ni ẹ jẹ́ sáré owó mọ́ àlàáfíà ni ẹ jẹ́ ká wá ok ká tiẹ̀ gbà pé owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ kí ló fà á tí ọmọ òmù àkọ́kọ́ nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbí ṣé ọmọ náà tún jẹ́ ẹ̀ka ẹ̀ṣẹ̀ ni. kì í ṣe ẹ̀ka ẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n ọmọ wà lára ìṣòro tẹ̀dá máa ń ní nílé ayé àgùntàn lọmọ jẹ́ tí àwa sì jẹ́ olùṣọ́ àgùntàn àwa la máa gbìyànjú tí wọn ò fi ní ṣe ẹsẹ̀ gbé tí wọn ò ní yáyàkuyà. ṣùgbọ́n nǹkan tó ń sọ kò ṣe ní sọ bẹ́ẹ̀. nígbà tó ṣe kíni. kò ṣe ní sọ bẹ́ẹ̀. nígbà tó ṣe kíni nígbà tó ń bímọ. ṣé bí ìwọ ti bí ọmọ mẹ́ta. he has three kids. èmi tí ọlọ́run ti ṣe fún kíni kí wá sọ kíni kí wá ṣe báyìí o. ó jẹ́ máa dúpẹ́ tiẹ̀. sọrí èmi tí mo ti bímọ èmi ni mo lè sọ ní tójú mi ń rí ọmọ ni ọmọ ni ló pa ọlá ifá ọlá ifá kú tán àwọn ọmọ ẹ̀ ń gbádùn ayé ni òní hospital ọ̀la police station mọ̀ àwọn lọ́rọ̀ mi. Hmm ṣé nǹkan tó ń tra láti sọ́ọ̀sì ni pé ẹni tó bímọ ó ráyé wá. ẹ ẹ ikú nìkan ló máa jẹ dandan ọmọ àtowó ipa lásán ni. mo èmi tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n máa lọ police station mo fẹ́ máa lọ let me tell people that mo fẹ́ lọ wo ọmọ mi police station. wá àlàáfíà àlàáfíà ló ṣàǹtẹ̀ mi wọ́n látàárọ̀ kí ló dé ṣebí wọ́n ti ní kan lọ sọ pé police station police station mo tẹ̀ fẹ́ lọ police station jẹ́ kó jẹ́ kí n bí kó lọ police station kó lọ sọ́gbà ẹ̀wọ̀n wàá sọ pé eh, ọ̀rẹ́ mi o mo fẹ́ lọ wo ọmọ mi lọ́gbà ẹ̀wọ̀n ẹ̀hẹ́ àgbọ̀ ọmọ mi ọmọ mi ọmọ mi ni. ṣé o mọ̀ pé owó àáfàá mi wù wọ́n lé ọba ń kówó mi. ẹ̀yin sọ pé nkòwò fún yín nígbà tó jẹ́ pé mo jẹ yín lówó ni tó ń tó ń tì mí lójú ni pé torí pé mo ti ń fẹ́ òní dè ní fọládọ́là fún yín tẹ́lẹ̀ ni ò jẹ́ kí n mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ fún yín mọ́ ṣe sì mọ̀ pé kẹ́ mọ̀ wò ṣe mọ̀ pé ẹni tó ń ṣiṣẹ́ oṣù o nìkan ni ó lè sọ pé ìgbà báyìí iṣẹ́ àfáàrè kò sẹ́ni tí ó mọ̀gbà tí wọ́n fẹ́ ní kankan lówó kò sówó oṣù ń bẹ̀ ọlọ́run nìkan náà ní sanwó oṣù wa ìgbà wọn wà kó wá láàmú ẹ dákun mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn. ẹ wo wo wo má fà nàbì kọ́ mi lọ́rùn o tó gẹ́ báwọn oṣù mẹ́ta sísìn ọ̀sẹ̀ méjì lọ́dá oṣù méjì sísìn ọ̀sẹ̀ méjì lọ́dá kínlódé gan-an kínlódé gan-an. ẹ ẹ ẹ mọ̀ gbọ́ kò ṣe pé bóyá pé owó tí mo jẹ yín òun mi náà láti fún yín mo kàn ní kẹ̀kan fún mi lọ́sẹ̀ méjì péré sí i. a ní ìfọ lọ́sẹ̀ mọ́ wọn lọ́sẹ̀ náà mẹ́rin kẹ́ni kiri ọkàn kan pa ni bẹ́ẹ̀ bí ìjọba pé kúmọ́ yóò ti fẹ́ ìfẹ́ lẹ́yìn kínlódé gan-an ṣé mo jẹ gbogbo gbogbo ẹni bá gbàdúrà nìkan kọ́ lọ́n gbàdúrà rẹ o bọ́lá ọba gbàdúrà rẹ kọ́ wá sẹ́mi ìṣe bẹ́ẹ̀ ni. ẹ bá ẹ bá ẹ bá ẹ bá mi náà sùúrù sí tí mò ń sọ yìí ṣé bí ọ̀rọ̀ tí mò ń sọ jáde lẹ́nu yìí kì í ṣe pé bóyá pé mò ń kúkú ń bu yín àbí bóyá mo ní sọ pé mo jẹ yín lówó ẹ mo ní mo fà náà mo mọ bẹ̀ yín ká bá bẹ̀ yín. mẹ́gbọ̀n hmm, hmm, hmm. náà kọ́ mi lọ́rùn wo mo ti sọ fún ọ ó ti tó gẹ́ báyìí bí ọba wọ̀ mọ́ bọ́lá lè ṣé bá ní ìrẹ́ ọ̀kọ́lé ni sáwọn kí ọba wọ̀ ọmọ kó lọ lé mọ̀lẹ́bí rẹ̀ tí n bá débì ní ọ̀túnla hmm. tọ́ọ̀bá tí kò kó nulẹ̀ ajẹ́ pé owó mi ti wà nílẹ̀ ni o ah, ah. tí n bá bá owó mi. ẹ na sùúrù ah. fún mi síbí mi náà ni mo ti ń sanwó ìtẹ́lẹ̀ nígbà tí ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ dénú ilé lọ́dún yìí ṣẹ̀ṣẹ̀ débẹ̀ lọ́dún bíi ọbí ọdún márùn-ún sísìn mo ti débì ti pẹ́. ọkàn mi ò ọba lẹgbẹrún ọdún kí n ti gbowó tèmi ni o ó rí kí n má gbowó mi lọ́dún la. inú láńlọ́ọ̀dù mi le o inú láńlọ́ọ̀dù mi le o ó nu o ara ẹ̀ nu o tó bá yá wọn làwọn àfa àbúrò o tó bá yá wọn làwọn àfa wọn àṣẹ wojú wọn o ọ̀dà náà ní ìsìn ẹlẹ́sìn mùsùlùmí ni yín àfi rọ́bìlì kábà bẹ̀ yín àfi kùránì bẹ̀ yín àfànàbí mọ́mọ́ bẹ̀ yín sálá àlewà sálá kò sí ní tá a lò tá a ti fi bẹ̀ yín tán ẹ̀ gbà sí wa lẹ́nu àlẹ́ àlékù ọ̀hún náà kí sẹ́yìn náà lẹ́ni lé ẹ jogún lé ọ̀hún ni àmọ́ àfọ àgbọ̀dọ̀ sàsọtán ni àánú ṣe mí ò bẹ padẹ. ó sọ̀rọ̀ ó sọ mọ́ni gbàgbé ọ̀rọ̀ ó sọ ilé tí yóò fi délé téèyàn téèyàn fi sùn tó jẹ́ pé àti jí gan láàárọ̀ ó dìṣẹ́ fún yàn àfi ah, bí ẹni pé níran kò sí ní tí ò sọ sí mi tán ó níran mi wo lọ́kọ́ lérí ah, ah. ó ní ìwé wonú àwọn mọ̀lẹ́bí mi ló fowó kọ́ lérí. ìyẹn bàbá jẹ́ lórí ọ̀rọ̀ owó tá à ń sọ yìí èèlò ni twenty five thousand naira tí ó bá jẹ́ disappointment díẹ̀díẹ̀ tó wáyé lọ́rọ̀ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi èmi èmi jẹ́ lówó ilé tó bá wọn èyí ló mórí pé owó nìyẹn. twenty five thousand ni ìbúwòsùn mẹ́fà náà ní mo gbà lọ́wọ́ mi. twenty five thousand ìyá agbára tèmi bá ká ń bẹ̀ mm. wọn kò fún. bí ọba sírù rẹ lẹ́gbẹ̀ẹ́ olúwa rẹ náà ní ìsinyìí bó ni ọ̀nà àbáyọ ṣe wáyé wọlé ọba ń kó jàre. èmi yóò rí ẹgbẹ̀rún méje fún. Ah, ah, salisu salisu ẹ ibẹ̀ yìí ń ṣiṣẹ́ ń gbowó oṣù àfáà ìlówó oṣù kankan tí ń gbọ́ ọlọ́run ní sanwó oṣù ọlọ́run sì ti sànù ìwọ tó sì ti tọ́lọ́ ń bò láṣìírí fi bò mí láti rí i pátápátá kí n dá padà fún ọ bí bá ti bẹ́ẹ̀ ọlọ́run bá ti ṣe. èmi ò máa ya olówó. ọ̀ọ́yà mi. èmi ò bùn gbogbo ẹgbẹ̀rún méjèèjì ènì tiẹ̀ ni. Ah, ah, yíyá bá wo. bọ́ba fún mi ní twenty bọ́ba fún mi ní seven thousand náà èmi náà ní three thousand five hundred. Ah, owó ń pé bọ̀ a tún gbìyànjú rẹ mm-hmm. kò sí wàhálà ó ṣeun ó ṣe iná òní tó wò rẹ iná òní tó bí tó ti ń jẹun ní dí pẹ̀lú ògo Ọlọ́run ní ní ráìfà bí tó wà. Ah, ọ̀gá ilẹ̀ bàbá. ibi ló wà mo ti wọ ẹlẹ́nu géètì náà. Ah, ẹ má bínú ọ̀gá ọ̀rẹ́ mi yìí ni ń bá mi sọ̀rọ̀ jẹ́jẹ́ kan àyẹn dàpọ̀. ẹ tó bá ṣetán pọ̀ lọ́rọ̀ ẹ kò yọjú sí mi nílé. <laughs> ọ̀gá mi ṣe èèyàn burúkú èèyàn dáadáa ni èèyàn gidi ni lèmi bá ṣiṣẹ́ bí ọmọ láti múra wa. Salisu ṣé mo pé nǹkan ń sọ̀gá yín. àfà àfà ah! kí ni o. ọ̀rọ̀ ọ̀gá yín ló wá lówe fún mi hmm. ó dàbí ìgbà tí wọ́n gbé yọ̀ sórí àjà fún yín tí wọ́n gbé inú agolo tí wọ́n gbé sórí àjà wọ́n wá ní ó nàgà kó mú ṣó ti yé nìsín nígbà wá nàgà nàgà nàgà nàgà ọwọ́ rẹ̀ ń kagolo wọ́n ní ọwọ́ ti kàn ó ní ọkàn, ah. wọ́n lọ́wọ́ ti kàn ó ní ọkàn bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ń nítorí gbogbo èrò tọwọ́ bá kan golo. ó ti kan yọ. ó ti kan yọ. bó ṣe rí nu. àfa. naam. Ah! allah akbar. Hmm. ṣe rí bàbá ṣe mọ̀ pé bójú bá ń rọ̀ bó bá ń pa orí ó di dandan kó dẹnu àbẹ́mọ̀ ṣe wá rí hmm, tẹ́ ẹ bá lè gbìyànjú tí mo sọ fún yín ó mi lójú tá a dà inshallah bógo bá ń jẹ́ tọ́lọ́hún ìyàwó yóò finú so yóò sì fẹ̀yìn gbọ́mọ kò dá mi lójú débẹ̀. afa nurudin mo sọ̀rọ̀ gan ẹ má ní mo kọ̀rọ̀ yín dànù ẹ rí wọn ní ohun tí ojú òkú rí ní sáà tó bá dé òde ọ̀run ẹnu ò lè gbà ròyìn hmm. ojú èmi àti ìyàwó mi ti rí hmm. lórí ọ̀rọ̀ ọmọ bíbí náà àti gbàkámu hmm. ẹni bímọ ọmọ ni ó sin. astagafula. ẹni tí ó bá bí ọmọ náà ni ó sin. ẹ wo ṣe rí ẹ má jà sọ̀rọ̀ bí aláìní gbàgbọ́ hmm, ẹ má jà sọ̀rọ̀ bí aláìní gbàgbọ́ lóòótọ́ ẹni tí ò bímọ ọmọ ni ó sin ẹmbásì bí náà ọmọ náà ni ó sin nítorí pé wọn ìrókò àgàn yìí títì bí wọn ò sí nítorí ọlọ́run wọn ò sí nítorí òórùn ẹ ṣe wá rí bẹ́ẹ̀dọ̀ ọba tí ì débùsọ rẹ̀ wàláì kò tí ì débi ìsinmi sẹ́rí orí òjò gbogbo wọ́n fọmọ sáyé lọ àní bá wọn bí àgànkú mo nígbàgbọ́ pé ìgbìyànjú tá à ń ṣe ni ò tí ì tó ilé ìta tó wá já sí pẹ̀lú ògùn ọlọ́run ayọ̀ lápadà gbọ́ngbẹ̀yìn ẹ mọ́ kárí ọkàn ẹ mọ́ kárí ọkàn ẹ dákun ẹ tún já gbìyànjú eléyìí wò ká gbìyànjú eléyìí wò. ẹ àfa ṣé nǹkan tẹ̀ ń jẹ́ kó yé mi báyìí ni pé èmi náà sì lè dọ̀lọ́mọ láyé. inshàlá. bẹ́ẹ̀ ni ọ̀gá lóòótọ́ èmi àti yín àtijọ́ jáde láì mọyé ìgbà tọ́pẹ́ gan pàápàá ṣẹ̀fù ṣẹ wá rí ọlọ́run tẹ́ ń wò ní wọ́n sábà bí ni o ẹ sì rí àfáà àfáànúrú ẹ̀ẹ̀kan lọ́dán ni máa sọ̀rọ̀ rẹ̀ yìí sì máa ṣe tọ́dán yìí tí ó wí lọ́wọ́ àsọ fún wa yìí o tọ́dán yìí lọ́wọ́ àwí yìí o àwa ló kù ká fìgbàgbọ́ gbà tá a bá wá gbà á <laughs> ọ̀gá ó dá mi lójú pé mo gbà sálẹ́sù bí ìgbà kí ni mo gbà ṣé bí nǹkan tí wọ́n sọ yẹn náà ni ọlọ́run akọ́wà mọ́ ṣe. ọ̀dà àbá sálẹ́sù. ẹ̀ẹ́dọ́ ọlọ́run akọ́wà mọ́ ṣe. ẹja síbẹ̀. wá rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbádùn mi náà. ó ti gbọ́ ọ̀rọ̀ mi. gbádùn mi náà. ó mi. Mr. Salisu kò tí nǹkan tó ṣe ìyàwó yín kò kúkú lára wọn lè. kílẹ̀ gbogbo test tó yẹ ká rán fún wọn láti rán and she's okay. kò kúkú lára ọ̀tá rẹ̀ lè. wọn ò fọ́ ta sí wọn ní kò kúkú. ẹ máa gbọ́ dókítà ẹni ara ẹ bá lè yẹn máa gbé wálé ìwòsàn bí mo lè yẹn ń ṣe bí ọlọ́gbìn nìtì ń ṣe bí ọlọ́gbìn nìtì ẹ̀yin tán ní kókó nǹkan kan ò ṣe ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí ti fẹ́ lọ́wọ́ ayé ńná báyìí. Ah, ah. irú conclusion burúkú wo nìyẹn ọwọ́ ayé àbí bíi ti báwo anyway nǹkan tèmi ń tura láti sọ fún yín ni pé your wife is pregnant wọ́n ti lóyún oṣù kan. oyún. yes. oyún. ó ti lóyún náà àbí oyún nínú ṣóun ni àrùn ni. she's okay she's only pregnant. nǹkan ayọ̀ ni nǹkan ayọ̀ ni mo dúpẹ́ i'm very happy inú mi dùn gan gidigidi àbí ṣé nǹkan ni a máa di méjì kínú bí ni. bẹ́ẹ̀ ni àmọ́. sòsàlẹ̀sò sòsàlẹ̀sò wo fi àmọ́ yẹn sílẹ̀ àmọ́ mò ń bì kankan kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà ìwọ ni màá bẹ̀ kó lọ fi ọkàn ara ẹ balẹ̀ kò yẹ gbogbo ohun kí ohun tẹ bá ń fẹ́ anything you want just let me know mọ mọ mọ jẹ kí n gbọ́ àmọ́ yẹn mọ ṣé inú tiẹ̀ dùn ni. Ah, iná mi dán ọdún ọdún tèmi náà dùn. ọdún. kì í kí a sálísù. Oh. Oh my god. Darling. Ah, darling. oh, baby. darling. Báwo káàbọ̀. <laughs> Fine. You so happy. Yes. Um, darling, mo ti you? Mummy. <laughs> Eh? Say it again. I'm pregnant. Mo ti you? Let's go inside. Let's go. Let's go. Yeah, grab, grab, grab, grab. Oh, she darling. Oh, love, she won't. Oh, God, thank you. I'm glad you know so. Oh, give up. Oh, God, oh, oh, oh, no. I need to. Àìmọye èèyàn òrè bá àti wèrè gbàgbé òrè bá o àti wèrè gbàgbé ẹni tó ti kú pẹ̀lẹ́ ní lọ́sọ̀ ọjọ́ bọ̀ lápàdé ara wọn yóò jáde òru yóò jọ èyí báwo tó máa kó bá lòun wá má rojọ́ kò ṣe èmi á ṣètò oúnjẹ tó gbọ́ bóyá wọlé lọ mo máa bá ṣe ká máa lọ kí ẹ san lọ́jà àwa lọ yọ ọmọlẹ̀ lọ́jà. Mo máa bá ń ṣe ká máa rán bí ọ̀la. Àṣegbé òsì àṣegbé wá dẹ́nu wa. Àṣegbé òsì àṣegbá. Má bàa ṣubú. Abẹ́rẹ́ nǹkan, àwọn àgbà lọ wọ́n sáré padà dé. Wọ́n ní kí n rí bẹ́ẹ̀ lọ àṣé tí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ atọ́ máa padà bọ̀ láàárọ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà ìdáná wà ṣubú láyọ̀ po náà léyìí ah, ọlọ́run ṣe ṣe o. ká máa rán bí ẹ̀san bó máa bá ń ṣe ká máa rán bí ọ̀la bó máa bá ń ṣe. Congratulations! Congratulations! Ìgbà náà. Àwọn náà ti bímọ. Kí ló fẹ́ jẹ? Chief. Yes. Tẹ́ bá ti ṣetán pẹ̀lú mọ̀dà, kẹ̀yọ́jú sí mi ní ọ́fíìsì absolutely. madam ẹ Oh ọ̀gá o woman, you can't ní kí wọn gbé bèbí yín wá fún yín sìn kẹlẹ ìbá fún lọ́yàn ṣe mọ pé ẹkẹyìn àti ẹkẹ máa bond bẹ̀rẹ̀ náà dẹ nìyí kẹtẹ kẹ o. èmi gan fi feel very heavy. <laughs> <laughs> ẹ ṣe dókítà ẹ ṣe gan thank you very much àdẹ̀kùn oríire. Ah, àmì àmì. oríire náà ọlọ́jọ́ kó bá wa kalẹ̀. àmì o. i'm very happy. Ah, i'm so happy too. um, Abímbọ́lá ń kọ́. ẹ̀rọ náà ti bímọ in fact ọkùnrin lọ náà bí. Oh, <laughs> ayọ̀ abara tí ń tí. <laughs> Ah, olúwa ṣeun. Oh, ayọ̀ ni ìlú kò jẹ́ pé. ó kàn jẹ́ pé kí ni ṣé nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ là ní dáwọ́ ìdúró so that gbogbo nǹkan tá a fẹ́ á lè tẹ̀ wá lọ́wọ́ come on down. Hmm? Fímbọ́lá kò sí ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ láyé tí ò yẹ ọ̀rọ̀ èyí ló túmọ̀ sí pé ọpẹ́ iná lọ̀rọ̀ ẹgbà gbogbo nǹkan láyé sì ní ọwọ́ ọlọ́run náà lọ́wọ́ ọba alápàdúpẹ́ lọ́lọ́run àbíkọ́ ọlọ́run máa pààyàn tẹ́nìkan bí adájọ́ ò ọ̀dájọ́ fọlọ́hún agbẹjọ́rò wo gan-an lọ́fẹ́ lórí nítorí ṣe fẹ́ débi pé kò tiẹ̀ wá ṣàbùrú fún wọ. tó ṣàbùrú fún mi àmọ́ kú bí mo ṣe yàn kọ́ yẹn bí mo kú ṣe mú plan life mi. báwo lo ṣe kọ́ báwo lo ti yẹn mo èèyàn kọ́ yìí o ti á yẹn ọmọ wọn kọ́ lẹ̀ wo ìtọ́jú ọmọ tó bí yìí lọ́jọ́ ológun báyìí bí ó ṣe jẹ́ ọmọ àríraná fún ọ. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni sálísù sọ ìtọ́jú ọmọ ìwọ̀n ló ṣe kókó ló ṣe pàtàkì. ẹ Abímbọ́lá ṣé ti wó ló ń rò ni Ọlọ́run tó gbé wa débi tí a dé kò tí kú bẹ́ẹ̀ sì ni kò lè kú láéláé. Ah jẹ́ ǹsán kan fún ẹ wọ́n ní kàró ṣọmọ́dì kàró dìmọ́ṣọ ṣebí kídi má ti gbófo ni tí wọ́n bá lérò pé ilé ọkọ tó ń lọ máa gbé ẹ tó wá yí bírí nǹkan mo fẹ́ kó gbà pé àkọsílẹ̀ ọlọ́run lélẹ̀ àkọsílẹ̀ dẹ̀rẹ̀ wọ́n ní kò lè ṣaláì má ṣe. àkọsílẹ̀ àkọsílẹ̀ ó ṣe jẹ́ pé mi. má tún káwulẹ̀ ìmọ̀ rárá ọ̀gá ṣèbí ilé ló kú báyìí nǹkan ló ṣe wá pè yín náà ni. ọyá <laughs> eh, kò má bá mi ní. <clears throat> kò tiẹ̀ débi alára bíi ti wù kọ́ mu. mo bá mi ní. ọ̀tán jẹun. ẹ pẹ̀lẹ́ àfa ẹ kú ìjòkó ṣe ẹ má bínú o ṣe rí last time tá a sọ̀rọ̀ yẹn mo fojú kan wò yín mo kàn wò pé <laughs> what's he talking about ẹ má bínú bó ṣe nígbà tí gbogbo wa ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sọ́tún tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yá ẹ mo rí i pé ẹ yẹlẹ́ni tá à ń dúpẹ́ fún ìdí ẹ̀ nìyẹn tí mo ṣe sọ fún Sálísù pé kó lọ pè yín wá ẹ jọ ẹ wà fi lè. ẹ ṣeun inú ò ní tán wo yín. mi àbí àbí ẹ rí ẹ má dúpẹ́ lọ́wọ́ èmi ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ẹ bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. kọ́mọ tó dúpẹ́ lọ́wọ́ ẹni tó tó mọ oore tó hmm. ti yé torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọlọ́run ti ara àwọn àfáàsóore fún tí wọn ò ní dúpẹ́ mo bá yín dúpẹ́ pé Ọlọ́run ṣe yín lábára mú rẹ̀ ẹ̀sìn ìtọ́lọ́run ṣe fún wa ò ní bàjẹ́ àmín àmín àmín tó ń tà àrí tí inú wa ń dùn kò ní di nǹkan àmín àmín àmín àmín ṣe wá rí ẹ má jẹ́ ká tún fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ torí nínú àwàdà tọrọ máa ń wà nbẹ <laughs> ṣe rí nígbà tá à ń ṣe ìsì ara ilé ìtọ́lọ́run bá wa yanjú yìí mo Ọlọ́run tún fa àwọn kankan yé mi látara kí oore tọ́lọ́run ṣe fún wa lè bá fìdí múlẹ̀ kó mọ́ wa lọ́wọ́ ẹ mọ́ mọ́ Abímbọ́lá eh. ibi tí mo ń lọ mo dé mo ṣe Abímbọ́lá àtọmọ rẹ̀ ọlọ́run jẹ́ oyé mi pé ìbádá kẹ́ yẹra fún wọn díẹ̀. kí n yẹra fún wọn kí n kó yé mi. kò ṣe torí èmi nítorí ọ̀la ni ẹ̀ẹ̀kan yẹra fún wọn díẹ̀ aṣiwèrè gbàgbé òwe òwe báwo aṣiwèrè gbàgbé ẹni tó ti kú. ó jẹ́ gbogbo nìkan bí panṣáwá ò bá fúnra panṣáwá máa já sínú bí àjàwá ò bá fúnra àjàwá lè jìn bí onílé wa ò bá fúnra olè Abímbọ́lá àti ọmọ ìbámiṣe ló máa kó. ìgbà ìlọ́la. Mm-hmm ọ̀rọ̀ tó tó yìí wà nílẹ̀ látijọ́ ẹ̀ o dẹ̀ dìmẹ̀ fit láti sọ fún mi. ọmọládé o tún máa gbé tiẹ̀ dé nìyẹn ẹ o tún máa ti tóbìnrin bọ́ nìyẹn ẹ̀yin obìnrin kan ni ẹ̀yin tẹ̀ nínú tó ń fi ọ̀rọ̀ sí kí n sọ fún ẹ kó wá fọ owó ẹ̀ pọ̀ lóòlóòlò fìyẹn lẹ̀ nǹkan táwọn máa ṣe sọ̀rọ̀ yìí ni kò jẹ́ ká sọ bí bẹ́ẹ̀ kọ́ à ń finá sí orí sùn nìyẹn o. ok kí la fẹ́ ṣe báyìí tí igi gogoro yóò ní fi gún wa lójú. I had the same question èmi náà béèrè báyìí. mo dẹ̀ rò nǹkan o. really. mo rò pé bí a kì í fi ilé sùn as in kí n frustrate ẹ kó má rí mú mi rú àbí what do you think. o frustrate ẹ. Yeah that's a good idea now yín náà dá bóyá tinubu bá sùn eh. akérò jáde nínú àbí báwo ni oríṣi wá ń dibi báyìí ẹni tàrí tí à ń jẹta kò ní kúkú ká kò ká hẹ́pẹ́ wọ́n á fẹ́ di ohun àkàbà ìdùnnú fún wa no it's not right it's not. lóòótọ́ eh, a ràn lọ́wọ́ nígbà tí ojú ń pọ̀ àmọ́ igi ẹ̀ náà ló padà wá wa at least tó bá ń ṣe Abímbọ́lá a lè dọ́lọ́mọ láyé. ọmọládé lò fìyẹn lẹ Ọlọ́run fi Abímbọ́lá ṣe sábàbí àti bímọ fún wa ni ó dẹ̀ ti dọ̀rọ̀ ká bímọ láyé gbogbo tó sọ yẹn fìyẹn lẹ nǹkan tó sọ yẹn gan la máa ṣe a máa try ògbé a máa work. pé láti èmi lọ báyìí kí n bẹ̀ sí ní frustrate ẹ̀ kí n jẹ́ kí lè sùn dáadáa. káwọn náà lè fi àlàáfíà gbé ètò kù ní gbèsè ayé wa bí àṣà ọ̀rẹ́ mi kan ni ìbíkúnlé a ní àlàáfíà ojú wa tọmọ lọ. That's what we're gonna do. I will punch you. Look, tell you frustrated. I'm frustrated. I'm frustrated, Dada. Ohun àbáńṣe ká máa rántí ẹ̀san. Ohun àbáńṣe ká máa rántí ọ̀la. Kí ni o ṣe àtìrántí ra olólùwọ̀? ṣé tó kò dẹ̀ ti wá bímọ. tí mo ti bí nǹkan tẹ́lẹ̀ kan òbírí ó ti di wàhálà fún ẹ ó ti di ìṣòro fún ẹ láti ṣẹnu lé fún mi. ọ̀gbálẹ̀ abọ́lúwà kìsì tó fọ́ tóbi tí wọ́n bẹ ọ̀dàánù tóbi tí wọ́n tí wọ́n bẹ ọ̀rùn ọ̀fọ́ kí ni pọ́blẹ̀mù kí ni ìṣòro ẹ̀ náà sọ̀rọ̀ ṣọ́ọ̀lì sọ̀rọ̀ ni mo ní kí ni pọ́blẹ̀mù ọ̀ lè ṣẹ́nu lé fún mi ọ̀nì. mo mo mo ń ṣiṣẹ́ nílé àwọn ọmọ yín náà ni mò ń tọ́jú lọ́wọ́. ìwọ bí tiẹ̀ èmi bí tèmi jẹ́ kò sáì fún gbogbo rubbish tó ṣe inú oyún yẹn o táǹkẹ táǹgẹ tèmi ní pé kò rí bó ṣiṣẹ́ inú ilé dáadáa if not oníkálukú akọ ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó ṣe dáṣẹ́ òjò kó lọ ṣiṣẹ́ fún mi mo bọ̀ kíchìn sí kí ni ẹ kó ti fọgbọ abọ́ yẹn oúnjẹ ò fún mi lóúnjẹ kí ni kò ṣe dáṣẹ́ òjò. ìyẹn ṣe iṣẹ́ ń ṣe bí ewu ojú bíi kí ló dé wọn ló máa kọ́kọ́ bímọ ni àbí náà ò bí tèmi má ṣiṣẹ́ ṣùgbọ́n. gbogbo ọ̀rọ̀ yìí màdámù ló sì sọ fún ọ. ṣé màá máa parọ́ mọ́ wọn ni ànígbà tí wọ́n sọ̀rọ̀ yìí ó ṣe mí bákan bákan náà ẹ ṣe máa àmọ́ ẹ̀wò wọ́n ti yáwọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o fáwọn ọ̀dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe bọ̀t etí wọn kàn ṣe yìí ni ó kọjá àfaradà. Eh, ǹjẹ́ wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fọ̀gà. Ah, ẹ wo iṣẹ́ inú ẹ̀ kù ni o ó di àmúmọ́ra ni o. àmúmọ́ra kẹ̀ èkíní kẹ̀bẹ̀ èkejì kẹ̀bẹ̀ ṣẹ́gun ẹ ní láti sọ fún wọn ni o kálá àbọ̀rùn tó dẹ̀wù mọ́ yín lọ́wọ́. ẹ wo ìyá mi ọ̀gá tẹ̀ ń sọ gan ọ ah, lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò rí ojú ọ̀gá ńlẹ̀ àwọn kan fúnra wọn tán bá dé báyìí ṣe náà máa ń gbójú sókè bàbí kan ka ojú ni wọn kàn lè ju ni so they are like bed of the same feather so ta ni mo fẹ́ lọ báwo mo tiẹ̀ ṣe fẹ́ kọjú sí wọn. Hmm. òdodo ọ̀rọ̀ ló wí o ajá tó rí yẹn ti ń jùlù fẹ́fẹ́ ni tọkàn ìwà ṣàdédé dájá ti ń gbó dàbí kó ti fẹ́ lọ́wọ́ kan náà. Ah, Salisu kò lọ́wọ́ nú rárá kò lọ́wọ́ nú rárá àtọ́ ìwà ọmọ ló máa ń jẹ́ kó ọmọ máa ṣùkígbẹ́ náà ọmọkọ́mọ tí ì bá ń fàjọmọ̀ kì í ṣùkígbẹ́ àṣìwọ́n ní ọmọkọ́mọ ló máa ń rán níṣẹ́ èdè tòrútòrú sáré sùúrù Abímbọ́lá ti ríra ìtàn bóyá ọmọ kékeré tó wà lọ́wọ́ ẹ̀ ló fún ní impetus láti máa misbehave sí ìyàwó mi ni mi mọ̀ gbàwèrè mi gbàwèrè ìjẹ́ yẹn tí wọ́n á pàjá ni ẹ tó bá mọ̀ pé òun ò ní ṣe ṣe mọ́ yẹn kó sọ àìmọye ọ̀kẹ́yàn tó wà ń ta tó ń wáṣẹ́ kiri náà. ọ̀gá tá a bá wí náà tẹnu ẹ sì yà ṣé ọ̀rọ̀ ìmẹ́lẹ́ iná ìwà ló jẹ́ kí màdámù hẹ́ẹ̀tì àwọn náà sámọ̀ pé ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ kéré. ẹ tí ọmọ yẹn bá kéré tí ò bá jẹ kó rí iṣẹ́ ṣe kó sọ àbí kó máa wájú wọn agbọmọ yẹn sí tí wọn ṣe bá wa ṣiṣẹ́ nínú ilé ẹ Salisu olú Abímbọ́lá mú mi nínú ilé I want her to leave mo fẹ́ kó máa lọ. oru rẹ mú yín kọ́ máa lọ. àti kí tún ni tí wọ́n lè sun ẹran mọ́ ẹran kíkan kọ̀ọ̀kan pa ni. mo máa ṣe tèmi nìyẹn o. pàjẹ́lẹ̀sẹ̀ ni ẹ o ó dẹ̀ lámọ́lẹ̀ bẹ́ẹ̀ tí mi tẹ̀ ṣùtọ́ wípé ká máa ṣe díẹ̀ díẹ̀ pé fún ara oníkọ́ tó máa fẹ́nu ara ẹ̀ pé kú. ìwo làbọ̀rọ̀ tó máa pẹ̀pẹ̀ ẹ àìlèjà nílé bàbá mi ò débì ọlọ́run ti ṣe nǹkan tá à ń wá fún wa àwa ni ká máa fi iná sí olórùlé sún báyìí kí nǹkan tá a rò má bàa tá a rò jẹ. ó ṣì náà bàjẹ́ àṣewú èyí yìí ṣe kù láyé ẹ̀yin ti gbàgbé wípé ìgbà tí yín lè lọ ẹ̀yin wá fẹ́ fi ọwọ́ ọlá ẹ fẹ́ fi gbá mi ní ojú ah, mọ́mí i swear kò bá má jẹ ẹ̀yìn kò bá má jẹ ẹ̀yìn o tó bẹ́ẹ̀ ṣe wà ń sìn ayé ti gba ògùn mọ́ yín tán ẹ wá ránṣẹ́ pé ẹlẹ́fọ̀ọ́ òdùn kò burú màá lọ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìgbà ò lọ bí òrèrè ayé ògùn bí ọ̀pá ìbọn àlọ́ á lọ àbọ̀ náà dẹ̀ máa bọ̀. ìgbà yìí lọ́lá ọmọládé àfi tí ní pẹ̀rú èpè báyìí ní kọlẹ̀ ilẹ̀ dídà ní pa ọ̀rẹ́ alájọbí ní pa iye kan nǹkan tó wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta òun ló máa dájọ́ fún wa. ó máa ń ṣe ká máa rántí ẹ̀san ó máa bá ń ṣe ká máa rántí ọ̀la. ó máa ń ṣe ká máa rántí ọ̀la ó máa bá ń ṣe ká máa rántí ẹ̀san. ayé lórí ni o yorùbá ní tabaráyé kẹ́ ẹ sáfáyé bẹ́ẹ̀ rí èèyàn yàgò fẹ́yàn ìṣẹ̀ṣẹ̀ wáyé ìjímèrè dúdú láṣọ rẹ̀ àwọn ayé ni wọ́n taṣọ ìjímèrè lépo. Hmm. Bímbọ́lá Bímbọ́lá mo fẹ́ kó o mọ̀ pé ohun gbogbo ló ń ṣiṣẹ́ fún dáadáa o ìwà fẹ́ kó ro àròkàn torí àròkàn ló máa ń fa ikú àsundà èmi wá fẹ́ kó fún ara ẹ ní ìfọ̀kànbalẹ̀ títí ọlọ́run fi ṣètọ́ da bá ṣe ni ọkọ ẹ báyìí o torí òun gangan lọ́jọ́ ọ̀la ẹ̀ pàápàá jùlọ òun lò ní ẹ̀. Fọláwíyọ̀. wò ó má ro àròkàn o torí àròkàn ni máa fa ikún àsan ọ̀dà léyìí tí ọ̀dà fún àgọ́ ara torí ẹ̀jẹ̀ ríru ni máa fà ṣọ́n gbọ́ mi sọ̀rọ̀ mi yọ má rò má rò hmm. ewúro ń jẹ lọ́wọ́ nísìnyí o adàn nísìnyí gbẹ̀yìn ewúro. adùn ní ọgbẹ̀yìn ayé ẹ̀ má rò dákun má rò ó wọ́n lẹ̀ má rò ó <coughs> adùn ló máa ayé fún ọ pẹ̀lẹ́ má oyún àbí ngbọ́n tó wí dáadáa. Ah, ah. èwo làmọ̀ràn bí ní ọ̀yọ́ ọ sẹ́yìn àmọ́ fìmọ̀ dákú sí èyí. Ah, èèyàn lè fi ṣeré o. ẹ pẹ̀lẹ́ mọ́ ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ mọ́dàmú. Oh, mọ́dàmú oh, oh. ẹ wá ẹ máa rọ́jú. Hmm. ẹ pẹ̀lẹ́ mọ́dàmú mọ́dàmú ẹ pẹ̀lẹ́ o. Ah, máa rọ́jú má bẹ̀rù. ẹ pẹ̀lú ọ̀la ọ̀la mi pẹ̀lú àwọn ọmọ rọ́jú rọ́jú rọ́jú má bẹ̀rù. Ah! Yeah! Oh! Look at Ah! Mọ nǹkan rẹ̀. Ẹ̀rọ Oh. ẹ pẹ̀lú chief kò sí nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀ ìyàwó yín ju pé ká operate wọn lọ. doctor operation. kò sáyè fún gbogbo àròyé tẹ̀ ń ṣe yìí it's an urgent thing mo kàn fẹ́ mọ̀ bóyá ẹ approve ẹ ni àbí ẹ approve ẹ because there is nothing we gonna do without your approval ìran sọ báyìí láwọn ọmọládé kọ. ó máa pètè ṣé ó ṣe máa ọmọ máa wà ìyá náà máa wà. operation kan ló máa guarantee bóyá ìyàwó ẹ máa bímọ in fact our chances are seventy thirty. ẹ seventy kò máa bímọ àbí. Ah, ah. seventy pé ó lè já sí ọ̀nà míì thirty percent wọ́n lè bímọ. kan ní agbára ọlọ́run àti ní agbára àwọn ẹni màdàmà bímọ lọ́yà lọ sílẹ̀ màdàmà ṣé ìbọn ní ìyàwó máa wà ó kéré. dọ́tọ̀ how far yàwó mi bọ̀. ẹ̀rí mi lọ́fíìsì. I don't like it. I don't like it. Mi fẹ́ tí ẹni bá ní dókítà bá ní sọ pé sí mi my office ẹ̀rí mi lọ́fíìsì kò dá kò dá how is my wife. Chief, I'm very, very sorry. We are sorry. We try our best. I try best, Wagoni. Sorry. I try best. Eh? Very sorry. Meaning? We try our best. Meaning? Take it easy. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ọ̀gá Ah! síta o mi. Bẹ́ẹ̀ ni. Ká máa lọ bí ọ̀la. Bó máa bá ṣe ká máa àṣepamọ́ dánú wa. Àwọn èèyàn tó wà sáwọn ilé àwọn ẹ̀rọ àtẹ̀fẹ́ mú yàn sáwọn ilé lọ́ọ́ máa mú ènìyàn ẹwọ barista ẹwọ ilé kékeré ilé tó dàbí náìsì ìwọ ohun lórí ẹbí tòṣùkà yẹn ló máa gbaṣẹ́ máa lọ́wọ́ mi. Ọlọ́run kò sí nǹkan kan kó géèyàn kan lọ nídìí bí báyìí wọn lè mú jù mí lọ kò sí nǹkan kan téèyàn kan fẹ́ fi kun ẹni bá mi wò tí bá mi wò ẹni bá mi ṣẹ̀kẹ̀ tí bá mi ṣẹ̀kẹ̀ mo ti mọ̀ mo ti mọ̀ lọ́kàn mi gangan ni mo ní confidence ni nípa máa mú mi bíbá ilé ni. ẹgbẹ́ ìgbésẹ̀ mọ̀jọ́ ara yín nìkan lọ́nà ìmọ̀tara ẹni nìkan bá ti yín jẹ ẹ̀yin nìkan ló máa mú. Ah. èmi sì yín wà ní. ó hmm, máa ń tètè wà sensitive ṣé mo kàn fi ń raise confidence level ẹni ọmọ àmú wa ń bí ni ṣọ́ọ̀tì wá jáde ń bí ọ ti pè wá. ẹni tí yóò bá mú wa ń bí ìbá ilé ni ọ̀tá omi ni eh. ṣé wọ́n gbọ́ pé èèyàn kan bómi ṣọ̀tá ni ah, ah. nítorí pé kí ni ìta bá fọ́gbọ́ lọ gbọ́ngbọ́ ìta bá fọ́gbà lọ gbàngbà bí mo ṣe wà yìí mo ti doyin bí lábẹ́bẹ́ bí o ti ṣe ń wọ́n nílé aláta bẹ́ẹ̀ ni àwa méjì àní wọ́n company ah, ah, ah, àfi tó bá yẹ pé company yẹn fẹ́ kó wo báyìí báyìí báyìí báyìí bí mo ṣe sọ̀rọ̀ báyìí ní kọ́ni wọ̀ ni mú wa bíbá èmi ni. àwọn tó kun yín dà. wọn wá sà oyè ìsà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tó bá ṣú ọ̀fun nígbèsí ayé yìí nípa máa móhùn síbi kan náà ló máa ń wà gbogbo àwọn tó kù ọ ti panic wọ́n rí mi ń jọ́ta wá ṣe ń tabi ọmọ pé mi lọ́ọ́ máa mú àtọ̀rẹ́ mi bíbá ilé yìí. nǹkan tí mo mí ni pé ẹ̀yin tẹ́ wá fún interview ẹ pọ̀ jù báyìí lọ. Hmm. Ah, anyway ọ̀pọ̀ la pè díẹ̀ ló máa wá. Ah, ẹ gẹ́ ẹ̀ tẹ̀ sá. anyway ẹ listing sí orúkọ tí mo fẹ́ pè tí Abdullahi. Oh. kò wá nìyẹn kò wá nìyẹn. Akínnífẹ̀mí Akínwálé yeah yeah she just stay there. Adéyẹmọ. I am here sir ok ẹ̀yin méje tẹ̀lé o ó ti tẹ̀lé mi ká lọ. ẹ sà ẹ ṣẹ́ẹ̀kì àwọn orúkọ ẹ orúkọ tán bóyá bíi spelling lẹ get àbí pronunciation ẹ ìporúkọ tán sẹ. láti porúkọ tán. owó ìṣeun bí irun oṣù ká. ẹ sà. kí wàá ní lájú orí gbogbo ọkọ̀ tẹ pa látàárọ̀ báyìí. ẹ mọ̀ ọ́n tó ṣẹlẹ̀ ẹ ti mọ̀ ọ́n tó ṣẹlẹ̀ ni. Mm ju ló ń rojú ṣàánú o mhm. mo tiẹ̀ ti wá ṣe ṣẹlẹ̀ yìí mi mọ̀ kó máa padà bọ́ sí báyìí ẹ wò wá bá ṣe rí àwọn àgbàlagbà méjì mo rí ẹni ẹ̀pọ̀ wa two hundred kakọ̀ fún mọ́tò lọ́lẹ̀. two hundred kò five hundred naira ni tí ẹ mọ̀ bóyá èmi gan bóyá nígbà tí mo ń bọ̀ bóyá mo rìn wá ni àbí bákan mo ti ṣe tẹ́ wá kí n fún yín two hundred naira tí èmi náà ní two hundred naira ẹ ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ pé ìbílẹ̀ fẹ́ kú sí ẹ lè kú síbẹ̀ àmọ́ èmi ń sọ fún yín tẹ́ rí ní ọdún yìí mo gbàgbọ́ wípé màá ríṣẹ́ ni ó rí lọ́kẹ́ ríṣẹ́ lọ́dún but because mi ò má bá ti fẹ́ kàwé tá a ti fẹ́ kàwé ní country yìí tá a ní ríṣẹ́ but i'm very sure pa ní ọdún yìí o màá ríṣẹ́ ojú náà lọ́dẹ̀ máa ṣe ojú inú máa ṣe. ilé tó ń ṣèdè yìí lọ ó lóun kàwé. mo ti rí àpàpà ní fí wọ́n ń dúnlẹ̀ ẹ jẹ́ máa ẹ àmàlówó ọkọ̀ tiẹ̀ ti sú mi báyìí. ẹ̀yin náà lè sọ pé ká lọ fún interview pé a bá ti débẹ̀ wọ́n máa fún wa níṣẹ́ òun la débẹ̀ láàrin kankan la gbọ́n kankan ẹ̀ gbogbo owó tẹ̀sí ẹ̀ gbà lọ́wọ́ mi tẹ̀sọ́ pé ẹ fi ṣe processing owó náà dà owó àgbọ́ àríwá àgbọ́po àgbọ́pá àgbọ́n kankan. bẹ́ẹ̀ ni òṣì lọ́sàn ọ̀dọ̀ àgbọ́pá àgbọ́po wọ ìgbà débẹ̀ wọ́n á o bó ṣe ń dáhùn tábà wí tán ló kàwé ṣe kí ni kọ ẹjọ ẹ ti change ọ̀rọ̀ èmi ni mo fọ àmọ́ àti jókòó ti télọ̀ mi ó ní iye aṣọ tó wà. hello ló wá yù kí ló ṣẹlẹ̀. ẹ fà wá lówó lẹ́tẹ̀ rìn owó bo owó lẹ́tẹ̀ rìn ẹ mọ̀ pé òkókó Ìbàdàn tó mọ̀ rorò àwọn kan ló ń gba ayẹ́sọ lórúkọ wọn kí ló ṣe yín ó dẹ̀ lówó bo ṣé ò ní fún wa lówó ni. mo máa gbé mo máa jẹ gbèsè máa ṣàánú Ọlọ́run gan tó dálẹ̀ tó dá ó wá sọ bí ìdí tolúwa nílẹ̀ òun kàn pé wèrè ilẹ̀ bí ìjẹ́bi ilé olúwa ni. sàwọ́jọ́. aláìsàn aláìsàn. <laughs> délé bàbá o iṣẹ́ ti yọ trust mi You ò bá ti rí. trust me. mo sọ fún ẹ pé tí mo ṣe po gbogbo kinní yẹn bó ṣe máa jẹ́ nìyẹn ìgbà tó débẹ̀ ò rí pé ìwọ ni wọ́n kọ́kọ́ rí ẹ́ àbí kí ló rògé ó ń ṣẹlẹ̀ yẹn àwọn bàbá mi gàbú dàbú adé àbàbù wọn ti gbé ilé ẹ wá <laughs> ẹ ò ní mo ti ṣe oore fún ẹ báyìí pé kò wá dúpẹ́ àbí àwọn pákéjì yẹn dàbí ò tí ì rí nǹkan kan lọ́wọ́ ẹ̀. kapu kamakazi jabubu golden leviosa ó wà ńbẹ̀. chaani makatina. kapu. kí ló kọ ẹ náà. mi ò pé méjì professor Jamal kapu. dele kapu la olórí dùdú ìwọ sọ fẹ́mi pé o ṣe oògùn fún mi pé tí bá máa fi débì kan máa fún mi iṣẹ́ gbàtà máa fi débọ̀ ó disgrace wa kúrò nbẹ̀ ọmọ tí mò ń gbowó lọ́wọ́ ẹ̀ tí mò ń kó wá fún ẹ ọmọ tó ti ń pè mí bọ̀dà tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń pè mí lórúkọ a tún wá lọ lójú ọ̀nà nìyẹn gbà tá à ń padà lọlé afẹsẹ̀ rin ni o àwọn kan tún wá pàdé wa lọ́nà ọ̀nà ọ̀nà ọ̀nà sátidé kò lára sunday mi ò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. iṣẹ́ tó tó jẹ́ pé mo kò pọ̀ ni. tó ti gbọ́n pa jàpù kí ìyà kó jà má lè èèyàn àbí ó gbọ́ rí. irin tútù rèé wọn ife lè bá wọn pòfẹ́sọ̀ ṣe abádan yẹn wò. kí ni ṣé nǹkan tí mo ní lọ gbé wá ni kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń wò bẹ́ẹ̀ tó fẹ́ gbà fún kìkì wájú ẹ̀ kí ló ṣẹlẹ̀ ayé ń ṣe bọ́ yìí o ah! mo ti mú wèrè wọlé o. Ah! ẹ gbà mí o ṣé wọ́n ìrìn lélẹ́yìn ṣé nǹkan tí mo ní kó lọ gé nì ṣòkòtò ń tó ga jù mí lọ mo ní kó lọ rán mo ní kó gé yẹn wọ́n wọ́n jẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ rán bọ́ksàsì fún ó lọ ṣiṣẹ́ òde ọmọ tó ń jẹ́ bọ́ksàsì náà kí ni gbogbo eléyìí náà kí ló tó máa ń ṣe báyìí fún mi náà nǹkan tẹ́mi ò ṣe ń gbọmọṣẹ́ lélẹ́yìí o èmi ò ń gbọmọṣẹ́ o kó tó wá mú ewá bíbẹ̀ tó ń bẹ̀ tó ń bẹ̀bẹ̀ tó ń bẹ̀bẹ̀ tó ń rálẹ̀ ah, ah, mo dẹ̀ pójú lórí ojú ṣàánú mo ní kí n ṣàánú ẹ̀ ìwọ́n kàn ba ọgbọ́n iṣẹ́ fún mi ni njọ́dọ̀ àmọ́ skul kaṣọ wa bíbà tí mo travel kí n tó dé báyìí òun rẹ́ẹ̀dì ló fi rán gbogbo aṣọ white tó kó wa àmọ́ ọlọ́mọ wa dàbí àwọn oníṣàngó ọlọ́run ló ń káwọn káwọn bọ̀dà wọn má ba ṣọ́ọ̀bù jẹ ó yẹ kí n. Ah! o hello hello báwo ni jàre ọmọ olórí burúkú yẹn náà ni jàre iṣẹ́ ọ́fíìsì àwọn àwọn ọmọ tí ẹ̀ ní ẹ̀rọ tó ń wá iṣẹ́ ọ́fíìsì báyìí ẹ ọmọ tó ṣẹlẹ̀ máa wá sọ́dọ̀ ẹ lọ́la máa yọ sí ẹ lọ́la máa fún ẹ gbogbo máa ṣàlàyé gbogbo ẹ fún ẹ jọ ok ó ṣe gan all right. ẹ ra sà hmm? délé kí ló ń ṣẹlẹ̀ ó mọ̀ àti pẹ́ tí mo ti rí ẹ̀ ẹ̀ bá lè bètè. Fine, sir. Sure, okay. I'm good, sir. Oh, hello báwo ọ̀rẹ́ mi ni bá mi ṣe. jókòó náà sílẹ̀ báwo ló bẹ̀rẹ̀. òun ni mo bá yín sọ̀rọ̀ rẹ̀ sá. ókè iṣẹ́ kí wàá ló dé délé kí ló ṣẹlẹ̀ o ti pẹ́ jù náà ah, ah, mo ti gbà ń ṣiṣẹ́ yẹn lánàá. wọ́n ti gbà yàn to God ọlọ́run ṣé o gbọ́ báyìí bá mi ṣe ibi awíládé yìí torí burúkú bá ń tẹ̀lé yàn báyìí olúwe náà máa tẹ̀lé débi tó ti máa ń fún láǹsà ni gbogbo bí tá à ń lọ báyìí òun ríṣẹ́ ń bẹ̀ ni òun lọ́tún ti bẹ̀rẹ̀ sí ń sọ́n bí ṣé ò ní padà lọ́ọ̀lù yín kó lọ máa ṣiṣẹ́ àgbẹ̀ báyìí iṣẹ́ àwọn súnmọ́ ìdẹ̀ wà ń bí àwọn bọ́ìsì tó ń sáàfù tó máa ń wọ wáìtì sókè máa wọ ṣòkòtò láti àbí kò dẹ̀ máa bọ̀ ẹ̀sà ayé yìí wà lọ́mọ yìí lè ṣe télọ̀ ọmọ olóògùn kọ́ báyìí lọ́mọṣẹ́ kò dẹ̀ mọ́ṣẹ́. kò rí bẹ́ẹ̀ wọ́n ní bí ẹṣin bá dá ènìyàn ẹ̀yìn aṣèkìnnì èèyàn àtúgùn ni. Ah, ah, òótọ́ làwọn yorùbá sọ òótọ́ lòwe yorùbá yẹn ṣùgbọ́n gbà mí tẹ́sí bá ti dáyàn jù tó bá ti ń dáyàn báyìí tó ń gbéyàn ṣubú káàkiri àti túgùn wọ́n máa dì gan eléyìí tó ẹgbẹ́ ẹṣin tó ti da tó ti da bóyá ìwà mo ti lùsù káàtó àìgà wàláì àgbẹ̀ńpọ̀ fò ká sọ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń náyàn lálùwò ni ó kàn yí sí pàpọ̀ ẹni ah. àwọn lélẹ́yìn náà. listen listen má jẹ́ kó sọ ẹ̀ ṣe bí àbúrò ẹ̀ dáadáa ni. àìsàn ah, àwọn dáadáa ni o àbúrò mi dáadáa ni ládùúgbò ṣe ibóye wa ni ládùúgbò Mr Utility ló máa ń pè sá ẹ̀sà ọlọ́run kò sí iṣẹ́ kankan tó ń rántí òun lọ ó máa ń lọ ó máa ń dé ní kíákíá tẹ bá ń gbọ́ kéèyàn sharp sharpness òun ni ṣe ibó tún ṣe wà yí gangan bóye wà yí ọpọlọ ẹ̀ bóye wà yí ìgbà mi ìbá ti bá fẹ́ ránṣẹ́ báyìí tó bá yí dọ́dọ̀ mi ah mo fẹ́ ránṣẹ́ báyìí ọdún máa sọ iṣẹ́ tí mo fẹ́ ràn hmm, ọlọ́run Utility ni. Hmm. ẹ ká ṣàánú ẹ àbí ah. tó bá di lọ́la mari chairman. Ah. èyí mọ̀ pé dídì dídùn lọ́sàn máa ń sọ. Ah. àbọ̀gà owó ṣe ranjú. Ah, ẹ ṣe wọn sá mo appreciate sá ojú òní tí yẹn sá òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀mí jábọ̀ ọ̀rọ̀ ẹ ti di ijó ó ti dayọ̀ báyìí ọ̀yìn gáwó sí àmà yẹn ìwọ kò gbà pé gbogbo ẹ̀ ti hápùn ọlọ́run ìwọ gọ́ngọ́ lọ́kọ̀ orin ẹ̀ fún orin mo ṣoríire o ẹ̀lẹ́dàbí mòdò bó ṣe wò bí ọdẹ èmi ò máa láì gbòye wò yìí ah ọlẹ́ lọ change mind wọn èmi ò láì gbogbo eléyìí o tó bá fẹ́ ronú òde lọ́lé yìí kan ló máa ronú ah má kù síbi òun ọ̀hún kú sílé olówó tó bá kú sílé olówó ọmọ gbẹ́ sàárẹ̀ síbẹ̀ pápápá ni o má dojú tì mí ó tún ti bẹ̀rẹ̀ wèrè tó bá fẹ́ ronú kó bọ́lé yìí kan ló máa ronú tó bá dẹ̀ di drip kó bẹ̀rẹ̀ sí gba drip láti bẹ́ẹ̀ sà ó tiẹ̀ lọ́wọ́ kan tèmi fẹ́ bá yín sọ sà àwọn style kan ti wà báyìí sí mo ṣe rí náà pépà China. dem blocks kí ló ń ṣe. Hmm dem blocks wà sà ah, tí bá bá yín ẹ̀yọ́ wà pé oh. dem blocks bẹ́ẹ̀ni dem blocks tí bá bá yín wọn tẹ bá wọ lọ sóde ẹ ti yẹ yín bẹ́ẹ̀ èmi ni ṣé mo aṣọ tí mo rán Fọlámídé tó fi kọnu orin pé ẹ̀ bá mi pé tẹ́lọ̀ mi kò wáwọ̀ mi. ọmọ problem ẹ̀ délé aṣọ ẹ̀ ti wọ́n jù ah. imagine ọmọ agunga ah, six thousand naira. Eh bùbá àti kìnì àti ṣòkòtò. àtúnṣe mi ò èmi bẹ̀ lọ́rùn lórí bó fẹ́ bóyá o ẹ̀sán bẹ́ẹ̀ mo sóhun kí a ṣe tó lẹ́sàn. akínọlọ ọmọ uh, chairman sir. ó dẹ̀rọ pé ọmọ bọ́ọ̀lù tó mú wáyé máa lè ṣiṣẹ́ wáyé. it is as a whole for chairman. Um, mo dẹ̀rù pé ó kójú òsàn dáadáa in fact it be good in all aspects that is it. Well. Now, listen. Kò sí nǹkan Oh sure, sure sir. sá? Kí ló ṣe é no, Òun ran ọwọ́ yẹn no ọwọ́ ẹ̀ máa wúlò fún mi má kàn okay yes sit right good akínolú sọ pé ọwọ́ ọ̀rọ̀ àìtó ti ọ̀rọ̀ àìtó náà ni akínolú àwọn necessary things tó bá yẹ kẹ́ ṣe ẹ ṣe order arrangement tó bá yẹ kẹ́ fún ẹ fún okay you're okay. Congratulations. Thank you, sir. Àwọn ọmọ yín náà ara lánàá, sir. Hmm? Mo ní àwọn ọmọ yín náà ara lánàá. Wáyé tó ń gba ọ̀rọ̀ àdúrà yẹn fún mi. Nà èmi ò bímọ mi ò dẹ̀ plan láti bí. Kò sí nǹkan kan méjì. Decision yẹn èmi ni ó yẹ. Well, tọ́lọ̀ ń bá fún mi lọ́mọ no problem but for now mi ò plan láti bímọ. why sir. but why to fi ń béèrè why lọ́wọ́ mi. you're seeing me for the first time and query me in office me. what's your problem. kí ló ṣe. kò sí sá. no no no no no no. tẹ̀ láìkẹ́ náà ó ní courage láti wò mí lójú kó béèrè question lọ́wọ́ mi. ẹ̀yàn fi hàn pé o máa lè ṣiṣẹ́ dáadáa nìyẹn. Hmm? Anyway, ìdí tí mi ò fi interest láti bímọ by the time tí ìwọ náà bá ń pẹ́ nínú iṣẹ́ yìí ìwọ náà ní pray láti bímọ ò ní gbàdúrà kọ́ ló ń fún ẹ lọ́mọ tó bá dẹ̀ bímọ ìwọ fúnra rẹ ló máa pa ìyá ó máa pọ́ ọmọ ẹ fúnra ẹni tó bá ti pẹ́ nínú iṣẹ́ tó dẹ̀ mọ́ṣẹ́ òun bá mi mú bọ́ ìkó níwájú mi kó tó máa béèrè question mi lọ́wọ́ mi. kìchọ́nà wọ́n máa yín létà tẹ̀lé mi. Akínolú on sixteen and seventeen. Okay. ní kólé rẹ bádìí o robo ṣàkóhábà ṣó ti rẹ mo ti sọ fún ẹ pé tó bá ti rẹ lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ yẹn kó máa kọrin ọ̀rẹ́ mi ti black wá máa ní kó lè rẹ bọ́dì o robo yakọ. kó lè rẹ bọ́dì o robo ye robo robo robo robo robo wẹ̀lú wèrè tó fi kọ robo o ti fẹ́ jọ aṣọ aláṣọ ṣòṣìmọ fc èwo lélẹ̀ tó pààkì mọ́tò yìí. ó ga o wọ́n ti ń gbé mọ́tò wa ránṣẹ́ lọ́dọ̀ wa náà <laughs> ó tiẹ̀ lóun fẹ́ ránṣọ fún mọ́tò ṣé mi ò ní rán ó mọ̀ mí náà ọlọ́run tiẹ̀ ti ń bá aṣọ àti yẹn upgrade wọ́n ti ń gbé mọ́tò wá sọ́dọ̀ tiwa náà. àánú ọlọ́run ni. bẹ́ẹ̀ ni wọ́n kọ lo ṣì tó wà lọ́dọ̀ mi tó mọ̀ kankan talẹ́lẹ́ talẹ́lẹ́ bá mi ṣe rèé bá mi ṣe <laughs> ayé mi o bá mi ṣe bọ́ bá mi ṣe. bàbá ẹ̀. <laughs> o lè dọ̀bálẹ̀ fún mi mọ́ bó tiẹ̀ jẹ́ pé òun kọ́ lórí mọ́tò bó tiẹ̀ jẹ́ pé bàá gbé iṣẹ́ àwà ó ti jẹ́ pé dírẹ́bà ló ń ṣe. no no no no no no oore sọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ ṣe fún mi nìyẹn. ìwọ ló ní mọ́tò. <laughs> bàgbéṣà ẹ ǹlẹ́ ẹ that car is mine. ìwọ ló ní mọ́tò yẹn. yeah that's my new car. ní kí hmm. ìwọ ló fowó ra mọ́tò yìí. agbọ̀rọ̀ lọ. highlander jeep. lagbọ̀rọ̀ lọ. silver. yes. ọlọ́wọ́n bá o. bá mi ṣe. <laughs> kọ́ máa sẹ́ńtọ́ lọ́rùn ò lè gbéga hmm. bá mi ṣe ọlọ́run ti bá ẹ ṣe ẹ lẹ́nu ọjọ́ wò sọ́jọ́ wò wò bí bá mi ṣe hmm. ìwọ ni kò máa dáwọ́ dúró hmm. iṣẹ́ tó ń ṣe kò máa tẹra mọ́ èyí tó tún jù báyìí lọ ọlọ́run á ṣe fún ọ ọlọ́run tó wá ń bá ẹ ṣe tó ń gbé ẹ sókè kò wá ní wálẹ̀ láìláì mú àwọn um, yàtọ̀ <laughs> eh, o. ẹ broda Délé ṣe rí iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ rí yẹn wọ́n jọ mí lójú ah, iṣẹ́ kékeré owó ńlá ni ìsìn gan ni mo ṣe gba òwe yorùbá tán sọ pé apẹ́kó tó jẹun kò ní jẹ̀bàjẹ́. kò ní jẹ̀bàjẹ́ bá mi ṣe kò sígbà tí apẹ́kó tó jẹun báyìí tí ò ní jẹ̀bàjẹ́ hmm. kò ní jẹ̀bàjẹ́ láíláí ni ẹ ò wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ẹ kí la bá fi wẹ mọ́tò tó ṣẹlẹ̀. Oh, wíwẹ̀ ah, um, ok ẹ jẹ́ kí lára àwọn ọmọ yín kó lọ ra sponge wá then kí another one kó wá garawa ká fi bu omi. then um, bóyá pure water máa oh, fine then ah. ká lọ ṣe ká ò láìkí omi ẹ̀wọ̀n bá mi ṣe mú mi ṣeré. ẹ <laughs> eh, ok ẹ dábàá níṣe yẹn ẹ jẹ́ ká pàdé lọ́dọ̀ rọlẹ̀. gbàgbé level ẹ̀ ti kọjá bẹ yẹn ẹni tó ń wá islander jeep silver kò mhm. gbọ́dọ̀ máa lọ bẹ̀ yẹn kó lọ jókòó kó lọ máa lóun ṣe fàájì bẹ̀ tó bá lọ bẹ̀ bóyá o fẹ́ lọ fún wọn lówó ń bẹ̀ ni àbí kò ní kó serve everybody kó máa mu ọtí kó máa ṣe fàájì sí ẹ lọ láti <laughs> ṣe <laughs> ọlọ́run ti gbà fún ẹ. kò sí wàhálà um, ẹ̀gbọ́n gbogbo ibi tẹ bá fẹ́ ká lọ agbára ọlọ́run ká agbára ọlọ́run ká bá mi ṣe. <laughs> àwọn ẹ̀gbọ́n I have to be on my way. Ẹ jẹ́ kí n tètè máa lọ nítorí mo ní message láti deliver. Eh, kò sí wàhálà o ti wá bísí gan sí i o máa ń pẹ́ bí tẹ́lẹ̀ <laughs> eh, tó máa jókòó kódà o ti fẹ́ máa kọ́ télọ̀ bí on the run ẹ eh, o wàá mọ̀kàn tó ṣẹlẹ̀ a bá pàdé rọ̀lẹ́ hmm. èmi kan máa bẹ́ẹ̀ pe àwọn ọmọ yẹn àwọn ọmọ tó fi ìbàdí ṣe úkù úkù úkù téèyàn máa rí bàtẹ́ èèyàn ara èèyàn máa gbọ́n ni ó ti yẹ máa kó wọn dání àwọn alálùbáríkà àwọn tó ń tẹ̀lé tó ń tún ẹ̀jẹ̀ ṣe máa kó wọn dání. Ah! kò sí wàhálà bẹ́ẹ̀ tó yẹ sáyẹ tó ti rán mi létí eh. music kan ni mò ń gbọ́ lórí bíbà tí mo fi ń. yé ah! àmì ṣe wojú ẹ wá yàtọ̀ ah! mo gbé o. Eh, fẹ́ràn mi bó ṣe bó jẹ́ nìyẹn ìdí ẹ̀ nìyẹn tí mo ṣe sọ pé mi ní fẹ́yàwó mi mọ̀ because èmi àti mọ́mí yìí náà lájọ jìyà débi you understand àṣà àdìsẹ́ sọ pé torí pé adìyẹ kú ká kó ẹ̀yìn dànù No, no, no, it's not possible. Daddy, mm. báwo lẹ ṣe ń kó? The same thing tó ṣẹlẹ̀ sí náà ló ṣẹlẹ̀ sí mọ́mí ẹni tán. Really? Ọdún ọmọ méjì làwọn bí. Wọ́n sáré jẹ́ kí n mọ̀ pé ikú ọkàn àwọn ló sàn wọ́n di èrò local area tó ń gbé ń sìn. Èmi kí Ọlọ́run má kọ̀dí àmọ́ṣe sí ẹnìkankan ní wa ni. Ìgbà ń lọ, mm. kí ìgbà má gbà wá lọ ni. Ó máa wù mí kí n ṣe fámìlì ìyàwó ẹ lóore yes yes ẹ sọ fún ẹ̀gbọ́n ìyàwó ẹ ẹnìtàn ìyàwó ẹ ẹ̀gbọ́n ẹ sọ fún kó yọjú sí mi let me see how i can help him yes let me see what i can do for him ṣebí owóore lórí ń wọ́tọ̀ náà. dáàdi máa sọ fún ọ <laughs> àwọn náà dẹ máa yọjú sí yín bọ́dọ̀ wọ́n ti ṣiṣẹ́ ń sìn o. <laughs> ṣé mi lè ra mọ́tò fún wọn. àbí ṣé mi lè kọ́lé fún wọn. àbí kí ló burú nínú pé mo ṣí ṣọ́ọ̀bù fún àná mi.

beautiful beautiful yes mo fẹ́ kó gbà pé ẹran tí a bá ń fà báyìí tó kọ̀ tí ò já òun ló ń pè níṣan yes pé àgbò tó dún orí ẹ̀wọ̀n lọ́jọ́ sí ìwọ ẹ̀ṣẹ̀ ni are you listening to me beautiful beautiful beautiful àtàláyò tó rẹ̀ alówó ńlẹ̀ ah, ẹgbẹ́ bí wọn kọ́ irú ẹ̀ sí mi èmi màá ní nínú dúró lọ ṣé wo ni ni kò tó wo ni ni àbí wò ni kò tó wò yàn. ó oh, arákùnrin má kí wọ́n sí mi lẹ́nu má kí wọ́n sí mi lẹ́nu má kí wọ́n sí mi lẹ́nu má kí wọ́n sí mi lẹ́nu má gé ẹ jẹ o má gé ẹ jẹ o. èmi ni wọ́n bá sọ pé kèmi má tọwọ́ bọ ẹ lẹ́nu ìgbà yìí ló ṣì àbí gbà yìí ni wèrè àbí kí ni wọ́n pe orúkọ ẹ̀ wo bí mo fún ẹ ní ìyí kan nítorí pé wọn náà pa ẹnu iṣẹ́ ìdí ẹ̀ ni tí ajá bá wá ń sábà ẹkùn kí ẹkùn náà ṣe kíni kó sábà ajá ni mò ń fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tó bá kọjá yẹ wàá kan àbùkù ó gbọ́. Ah! èmi alówólé èmi èmi gbàyínlọ́lá arówó ìyá bùnà. orí ẹ ti dàrú tí wọ́n bá ń rówó ìyá tiẹ̀ bùnà ṣọ́wọ́ ìyá alájà tiẹ̀ lèmi wá ná tó o bá jẹ́ kí a jọ gbé omi ìjà kaná ò ní fáìndẹ̀ fọ́ ni ha okay all right jágbe kaná jágbe kaná káwọn ẹni tí ìyàwó jẹ jẹ kó bàjẹ́ jẹ kó bàjẹ́ káwọn ẹni tó nù omi lẹ́yìn ẹsẹ̀ ju kejì lọ yes. ìgbà yìí lọ́la ṣébi ló ń bá sọ bẹ́ẹ̀ èmi ló ní pé kájọ gbómi ìjà kaná. kó sílẹ̀ lórí fọ́ọ̀mù ìjọba ẹ̀fẹ́. hello hello. Ah! Ah! àrùn èmi a chica is it? ọba pọ̀ aláàfin wà ọọ̀ni ọ̀fin Ifẹ̀ wà ọba ni alákìtì ìlú Ẹ̀gbá ọba ni òòrè ọ̀fọ̀tún Èkìtì ọba ni ẹni tí ò bá mọba olóńfin ọba ṣeré ìgbà ìlọlá mọ̀ mi màá ṣùwẹ̀ màá jẹ́ kó mọ̀ ẹ́ pé rárá àlejò máa ṣe iṣẹ́ yìí bọ̀ tó tí àgbà fi gẹ̀kọ́ pé ìrora wa. lọ́dọ̀ lọ́dọ̀ sọ fún kékeré tẹ̀kẹ̀ yìí sí mọ́. wá keep quiet. sorry sir. sorry sir. so wọ́n mi. sorry sir. yóò ní láti máa sọ kí n gbé tẹ̀kẹ̀ yìí sí. sorry sir. yóò mọ nǹkan tó ṣe fún mi. stupid. sorry sir. àjọ dé òbí tó a rí ìgbà yẹn gbà mo promise ẹ. I promise you. sà ó kún ohun kó ruru káwa ruru ọ̀rọ̀ yìí ò tí ì yẹ kó degenerate lọ sí gbogbo ibi tẹ̀yìn àti chairman fà lọ yẹn ẹjọ́ tí olóhùn please let us settle this thing. my friend just can, can, you just keep quiet tí o bá mọ nǹkan tó fẹ́ sọ sínú ọ̀rọ̀ yìí then keep short ṣé o gbọ́ nǹkan tí ariwo ló ń bá mi sọ lórí eh, fóònù. Eh, but I was there sir. you were there so why are you talking like this why are you talking like this ẹ̀yin ta ló wà where do you stand èmi no no no jẹ́ kó bàbá mi fà á àti wàhálà ti ṣẹlẹ̀ jẹ́ kó máa fà á lọ báyìí jẹ́ kí obìnrin tiẹ̀ tó àtọ̀rìn kí ọkùnrin tèmi tó àtọ̀rìn káwọ ẹni tó ní òpẹ́ lẹ́yìn ẹsẹ̀ ìjura wọn lọ. ẹ bọ ṣé wàá mọ̀ yìí pé ibi tí hmm. erin méjì bá ti ń jà koríko bẹ̀ ló máa ní problem. ilé jẹ́ kó ní problem jẹ́ kó ní problem àti koríko àti erin jẹ́ kó ní problem. èmi ni koríko tí mò ń sọ. wàá tó fà èmi wàá tó fà mi sọ fún ẹ o must suffer except if you get caught in the crossfire you will suffer. please take it easy with them for God's sake ẹjọ́ ti rọ lọ ẹ take it easy now. ẹ wá wá wá wá ẹ hello hello hello tó bá ní nǹkan míì tó fẹ́ then uh, I, I don't know but tó bá commit to mi to fẹ́ tó fẹ́ to lọ́wọ́ mi then i'm i'm i'm i'm listening. In eh, tí money ní kí wọ́n sọ fún you náà ni pé kẹjọ ká ṣètù kínní náà. ẹ eh, kò sí nǹkan kan gbà ẹ ò ní ẹni tí ń gbà lọ́wọ́ mi ni ò ní ẹni tí ń gbà lọ́wọ́ mi èmi kú ti ń jágbe mọ́ ni kú tó pa ni àràmọ̀kà ti ń dún tòjò the roving masquerade of the forest the battle line is strong. báwo ṣe kí ni mo gbọ́ pé o sọ wípé o ò lè ṣe. ó sọ pé mi ò mọ̀ bó ṣe àpànìyàn ni mo lọ ṣe nígbà yìí. ayé àtijọ́ ni owó wà lẹ́nu kìnìún. inú ẹ̀ lówó wà sí ẹni tí ó bá máa jẹun nínú afárá kò ní èrò wípé agbọ́n fẹ́ ta òun that is what we are doing for living and you have to do it. ọ ni mo ṣe fẹ́ ṣe tí mo fẹ́ fi káyé jábá yìí. bí ẹlẹ́dàá ilé but my help kò sábùjá lọ́rùn ibi tá à ń bá gòkè bẹ́ẹ̀ náà la máa bá sọ èmi kàn fi ṣe fashion designer lójú torí mi fẹ́ ká ìwádìí we are in this game together as expected mo mọ̀ kó máa yẹ ẹ lẹ́nu bá mi ṣe má jẹ́ kó yẹ ẹ́ ṣé wo mọ̀ kó ju ogun láyé ni gbogbo ẹnikẹ́ni tó bá wá sí ilé ayé tó dẹ̀ fẹ́ nípa nílé ayé ó gbọ́dọ̀ la ojú ẹ̀ sí gbogbo nǹkan tó bá ń ṣe nílé ayé ó gbọ́dọ̀ fi ọpọlọ ẹ̀ sí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ láwùjọ ni pé wọ́n lówó lọ́wọ́ olówó ni wọ́n yẹn òbí àwọn gbìyànjú síbi kan tí wọ́n lọ ń ka kò sí ẹni tó ń wú owó ńlẹ̀ oníkálukú ló mọ iṣẹ́ tó ń ṣe tó fi ń rówó ẹ̀ bá mi ṣe ṣe ọ. kí n ṣe ẹrọ brother Dele. bá mi ṣe I know this is difficult for you but I have to be sincere with you. o gbọ́dọ̀ make up mind kó ṣe iṣẹ́ yìí tí o bá fẹ́ di ẹni àgbéyìí. ẹni àgbégbé ibi tí báwo ẹni àgbégbé mo mọ̀ pé wọ́n sọ rules and regulations tó wà lẹ́yìn iṣẹ́ tó ń ṣe fún ṣùgbọ́n lọ́dọ̀ wa ẹni tó bá ní pé kó ṣe nǹkan tí ò bá ṣe mi ò fẹ́ jẹ́ kí ojú ẹ̀ rí nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ máa rí. um so náà mo wà á padà wá rẹ. six pm. Oh, oh, kí ni kí ni yóò. Drop that gun. Drop it. Drop it. Suffer. You're a traitor. O máa jẹ́ ilẹ̀ láìpẹ́. Move. Move. Face the wall. Face the wall. Face the wall. Somebody. Tọ́ba ní kò identify mi sọ́mọ mi. Ah. Sọ́yìn ah. dání Jésù ọlọ́mọ jẹsẹrẹ láyé mi o. Bá mi ṣe, ìwẹ̀ tó ń wẹ̀ lódò yìí, mo fẹ́ kó máa wẹ̀ lọ ni o. Kí olúwẹ̀rí bá lè fi ọmọ ẹja ta ẹ lọ rẹ̀. Tí o bá wẹ̀ ìwẹ̀ yìí lọ, tó bá hesitate. ìkòkò tó ń wò lẹ́yìn yìí ó máa pa ẹ̀jẹ̀. Are you serious about you? bùdá mi bá mi ṣe kí ló ṣe yín. sí kankan. bùdá mi látẹ̀kọ́ tẹ́ ti wọlé ẹ̀ ń mu sìgá ni ẹ̀ kí mu sìgá báyìí bùdá mi bùdá mi ẹ bá mi sọ̀rọ̀ ni. orí kò sí kankan orí ò pé ni. kò sí nǹkan kan ṣé ó kù ọjọ́ mẹ́ta ó jájòjì sàárè ni. kò sí nǹkan period. àpọ̀sù lọ rí orí ara ẹ̀ là á lọ fún. you must be out of your mind you are mad you are mad you are mad. ti sọ fún ẹ ìwọ kò fìyẹn lẹ̀ just sign the document and let me be talking. <laughs> no, no, no, sign, sign, you know. <laughs> oh, no problem, no problem, problem. So chairman sir. Yes, bá mi By Saturday, màá wá béèrè gbogbo nǹkan tí mo ní mo fẹ́ gbà lọ́wọ́ yín yẹn màá dẹ̀ wá gbà. <laughs> Kò sí problem ilé ni ilé ẹ mi ìwọ ló máa ń tán bí i don't know why <laughs> you are a very good boy very likable person. thank you very much. once upon a time I was like you <laughs> once upon a time. even at your old age you still strong and agile. <laughs> mo lóra mi dáadáa yín. good one. Yeah, good one. thank you very much. thank you very much. Sir. Mami wọn bọ̀, ẹ máa bọ̀. Dádì. Mami ẹ̀ ń pẹ̀ ìdáná. Mami wọn bọ̀. Ẹ máa wọlé, ẹ máa. Mami wọn bọ̀. ṣe. hello salamu aleykum ah, ọlọ́run gbàdúrà yín ọlọ́run ní fi wálẹ̀ ẹ̀yin a ti ṣe gbogbo àwọn ètò tó yẹ ká ṣe lóru mọ́jú wàláì sọmọbi láìlẹ azim ah, ah, nínú ìsìyàrá wa tá a ṣe ọlọ́run tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan tó ṣókùnkùn sí wa ìmọ́lẹ̀ yìí wá lọ sára ibi tí gbogbo wa ò lérò pé ó lè gbà wá ẹ mọ ọmọbìnrin tí ẹ sọ fún mi pé ẹ fọwọ́ ara yín lé kò lé ẹ rántí ọ̀dà bẹ́ẹ̀ ọmọbìnrin yìí ṣe mọ̀ pé òun ni olùgbàlà ìyá wa tó wà ní ipò tó wà yìí nítorí ọlọ́run jẹ́ kó yé mi pé bí àbá rí awọ òwú ó túmọ̀ sí pé tí àbá ọlọ́mọbìnrin tẹ́ ẹ lé jáde yìí kó wà kí ó fojú kan èyí ń ya wa tí ń rọbí lọ́wọ́ yìí wípé kí ni n ò lè ọlọ́mọdé ká fọ́ ọ̀sọ̀sọ̀ fún sọ̀jáde lẹ́nu ni ọ̀rọ̀ mi ti yé yín báwọn ẹ dákun gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà tẹ́ fi rí ẹ gbọ́dọ̀ rí ẹ gbọ́dọ̀ rí kí wọ́n fojú kara wọn báyìí bá bá ti fojú kara wọn ó ti tán ó ti tán ẹ ẹ mọ̀ pé ẹ̀rí pọ́lọ́n tóbi Allah akbar ọlọ́run ní dá wa láàmú ẹ̀yìn ẹ dákun ẹ gbìyànjú àti wà ẹ dákun ẹ gbìyànjú gbogbo táwa náà bá lè ṣe ní agbìyànjú àti báyìí ṣe ṣẹ́gbọ́ ẹ ọlọ́run fi lọ́kàn balẹ̀ bisimilayi náà tàyìn náà. Chief, I'm very very sorry. We are sorry. We try our best. I try best wa gan-an. Sorry. I try best then. Very sorry. Meaning? We try our best. Meaning? Take us. <laughs> ó lágbára. Hmm. ọmọ ìjọ náà rẹ láti lànà ṣe. Mommy, dájú mi lélẹ́yìn. Isso é desenfada. Hã? See, come on. Move fast, please. This is better. And this is a weapon. Let's check out the dancer, please. Okay. So. Yeah. ẹ jọ kí lè níná. thursday. thursday ọ̀túnla ni saturday. ìjọ saturday mo fẹ́ mo fẹ́ kó mọ̀ wípé kékeré labẹ́ kéré kì í ṣe mímí fàdíyẹ. ok dèjì sir good wàá rí akínolú àti délé wọ́n fún ẹ ní data to need ó ní problem ń pa ẹ wọ́n máa guide ẹ lórí bó ṣe máa ṣiṣẹ́ it's a very good work to do and you will enjoy doing it. Done, sir. Congrats. Thank you. Bámiṣe in Saudi. Bàbá náà ò ti gbọ́ kí ìgbà yìí lọ́la. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Bámiṣe, àdá kò má fòrò ká ọmọ. Kò má bàa gbóòórùn ara ẹni. Ṣé Bámiṣe, èṣù ló fẹ́ bá ẹgbẹ́ oníhùsáyé? Kí ni fọ́kí góńgórí ẹ̀mú ẹ̀ ṣe? Táàbù ní six thirty rọ̀lẹ́ táàbù àgbẹ̀ kú ìgbà yẹn lọ. Ha! Bámiṣe. a jẹ́ wípé o fẹ́ mọ bí èyí ṣe ń bà lórí gògòrò imú tó ń fi ẹ níṣẹ́ sí. ìwọ Boris move so bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn ṣé wàá rí i pé a gbọ́dọ̀ finá sórí òrìlẹ̀ sùn. alówó lè ṣé o lè tún yìí ni ọ̀rọ̀ kékeré ta kò fi halẹ̀ mọ́ra wájú ẹ̀. <laughs> ẹ bọ̀ bá mi ṣe kí ni ìwọ wá débẹ̀ tí mo wá débẹ̀ ṣe bí ibi téèyàn bá ti ń rò oúnjẹ lèèyàn máa ń kóná mọ́ ibi tí mo ti ń rò nǹkan ta fi ń leave nìyẹn kí fẹ́ràn mi tó wọnú ayé ẹni ìtàn láti máa realize pé irúṣẹ́ tó ń ṣe lélẹ̀ iwájú ò lọ ẹ̀yìn ò padà sí. àwọn oúnjẹ kì í ṣe fọ́ọ̀tẹ̀ kì í ṣe fọ́ọ̀tẹ̀ at all ẹbí mi nìyí tí n bá ṣe nǹkan tí mo ṣe yẹn torí nǹkan tí mo ṣe yẹn ni kò bá má rí báyìí náà. mo ṣe wàá gbà pé lóòótọ́ kò sí nǹkan tó tó àlàáfíà ni ìyọnu gbáà lówó jẹ́ bámi ṣe ìyọnu gbáà lówó jẹ́ sọ́sọ́ kíkọ́ kẹsọ́ what do we do. ẹ wo mo ti sọ fáwọn ọmọ mi pé kán kúrò nílé torí kò sí nǹkan tá a lè ṣe sí i. Mommy. Hey. Con la urna. a máa tẹ̀lé yín ètò ẹgbẹ́ ọba ṣe wọ́n ètò kí ló dé tẹ̀yìn tó. ẹ lọ move move. Ah. bámi gẹ́rẹ́. and travel ni ẹ jọ ẹ move ẹ move. ẹ move. Hello, move. For the last time, move. Move. Mọ́mí when you can move yìí o. Ọ̀gá bá Hey Joe. Hey Joe. Hey, ò kí n kúrò. Àwọn ọ̀gá ń sọ̀rọ̀ àwọn ọ̀gá ń sọ̀rọ̀. Ẹ má ṣe ní. Move. Move. Move. Sorry, sir. Hello. Hello. Hello. I'm ma gba mi. Kí calling ariwo ńlẹ. Hello? Yeah. Eh? Mommy. What is it? What's a kidnap mommy Any ìtàn àti fẹ́ràn. ohun àbáńṣe ká máa rántí ẹ̀san ohun àbáńṣe ká máa rántí ọ̀la. ó dáta kẹ́ pé ọmọ yín níbikíbi tó bá wà. kó ètè carry out operation yẹn tíṣà máa bá dé ẹsẹ̀ mẹ́fà kí ni mo sọ fún yín ẹsẹ̀ mẹ́fà kò gbà ní wákàtí kan láti sin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta sí. ẹ̀yin náà máa jèrè sí ọ̀hún yìí ẹjọ́ torí ọ̀hún. màmá kí ló ń ṣe eré wèrè wo náà ń jẹ màmá ẹwà ẹ lọ máa jèrè yín lọ́rùn o tó bí ọ̀sẹ̀ méjì tèmi ti wá síbi láti wá ṣe fàájì tí mo dẹ̀ ti rí yín tí ẹ ti máa ń lọ ọ̀bọ̀ lọ́bọ̀ ti máa ń rí dáadáa ẹ̀bẹ̀ sígbà tí mo wá síbi náà ti bí òkè ń wò yín ọlọ́run ká má tọra wa jẹ obìnrin ni obìnrin yàtọ̀ sóbìnrin àwọn obìnrin mi àkọjá wa kàn rí pé obìnrin lọ no obìnrin gangan ò níyìn nítorí ẹrẹ wà lóbìnrin ah. bóyá kẹrẹ́rìn yẹn pọ̀ <laughs> ẹ wù mí gan. ẹ ṣe sá. mo ní kẹrin pọ̀ àzìnẹrẹ wà lóbìnrin ẹdẹ tó wù mí gan gan àzìn ẹ wù mí kì í ṣe kékeré láti fẹ́. Thank <laughs> you ẹ má gbọ́ bàbá olóye. èmi ò kì í ṣe olóye o ẹ ti rí i pé ọ̀dọ́ ọmọ ọkùnrin kékeré bíi tiyín náà ni àgbà ló ń wà àgbà ẹgbẹ́ ọmọdé ló ń wọ ọmọdé o ohun tó wù mí ni mo sọ yẹn ó wù mí kí n fẹ́ yín ni. ẹ wo ọ̀rọ̀ ńlá lè sọ̀kalẹ̀ yìí ẹ iṣẹ́ rí èmi tí a wọ yìí mo ti bímọ o lóòótọ́ mi ò sí nílé ọkọ àmọ́ tí n bá máa wá lọ́kọ náà mi ò fẹ́ ṣèyàwó kejì àbí ìyàwó kẹta. ọ̀rọ̀ eléyìí ò ń sọ̀rọ̀ ìyàwó kejì èmi ò tí ì níyàwó ìyẹn àkọ́kọ́ ìkejì kò sí téèyàn ò bá nífẹ̀ẹ́ sí nǹkan ló wà máa dààmú káàkiri mi ò tí ì rẹ́dí àti fẹ́yàwó gbà yẹn torí mi ò róbìnrin tó jọjú mi kò sẹ́ni máa rí yín tí ò ní mọ̀ kó bìnrin gidi nìyí. báwo lè ṣe mọ̀ pé obìnrin gidi ni mí ṣé wọ́n máa ń kọ́ sójú ni. <laughs> lóòótọ́ wọ̀ kí n kọ́ sójú àmọ́kùnrin tó bá ní làákàyè tó dẹ̀ mọ ọkọ̀ tó wà ó máa rí obìnrin tó jojú gbèsè ká má tanra wa jẹ ah, ah, ojú la ti mọ ọbẹ̀ tó dùn téèyàn bá tó wá fi sẹ́nu á wá mọ̀ pé èèyàn dùn dáadáa ah, ohun tí mò ń wò wájú mi èèyàn dùn ẹ ṣe sà. ṣé kò sí mo fẹ́ nífẹ̀ẹ́ sí fọwọ́júwe àti fojú wo nǹkan. mo fẹ́ máa lọ àwọn mr finance. eléyìí tẹ̀ ń ṣe ń kọ́ lèsì ẹ fẹ́nu fún mi lèsì gọ̀gọ̀ ẹ mo fẹ́ rí padà síbi iṣẹ́. síbi iṣẹ́ àbí ẹ fẹ́ padà sẹ́nu iṣẹ́ yìí ẹ̀yin ò ní kẹ́ ẹ má fún mi lésì bọ́ tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ ń lọ náà ni a lè jọ lọ ẹ fún mi lésì. Bíbọ́lá kí ló dé tó ń ṣe wáyé nǹkan tí mo fẹ́ sọ mi ò dé ti sọ tí ẹ dunnú sí mi yìí wọ́n wò mí bẹ́ẹ̀ rẹ́rìn now? ṣẹ́rin náà ni. anyway the man will ojú mi nà tán mo ń travel ó to be two months Go to the pé two months. yes. Oh, lọ́wọ́ tí mo ṣe sọ eléyìí tí mo ń sọ ẹ̀ pé ibi tí a fi ọ̀rọ̀ sí kó má ti yẹ kúrò ńbẹ́ kó tó di pé ẹnu dé. Ah, alówóńlé àbẹ̀wò gan ni kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ọ̀rọ̀ àná kó má ti bá mi. ó mọ ọmọ yìí rẹ o lóòótọ́ lóòótọ́ kò dá kí èèyàn mọ ìyá tó bá jẹ́ pé mo bó ṣe tó nínú ayé mi ni you're worth more than anything in my life mi mọ bí nǹkan yẹn ṣe tóbi tó. Mm-hmm. máa sọ pé sọ bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin tó yẹ pé ẹ lè sọ pé adégún ní aago méje ẹ tó bá máa fi di aago méjì kọjá ìṣẹ́gun mẹ́ẹ̀ẹ́dógún ẹ tó máa sọ pé adégún. adégún mọ you are right. bó ṣe yàtọ̀ nínú àwọn obìnrin. tó jẹ́ pé wò lè disappoint mi. bẹ́ẹ̀ lèmi náà yàtọ̀ nínú àwọn ọkùnrin tó jẹ́ pé tí adé mi bá ti gùn ó máa ń gùn títí ayé mi. Hmm? ìwọ ni kò mú lè rí ẹ ṣe. àlọ́ wọn ni àjọṣepọ̀ wa lọ́jọ́ kìíní àná oyún ló já sí o ni mo bẹ̀rẹ̀ sí ní wẹ̀ kiri kò síbi tí mi wẹ̀ dé mo pe fóònù ẹ̀ títí títí switch off ló ń sọ hmm. bí mo ṣe bá kádàrá nìyẹn àbí ta ni mo fẹ́ bá fa wàhálà. Abímbọ́lá. Alówó ni. Abímbọ́lá. Alówó ni. Mo nífẹ̀ẹ́. Kò sígbà tí mi ò kí ń ronú nípa ẹ̀. Kódà ó ti ìgbà tí mo kúrò tí mo lọ sí travelling tí mo lọ. Kò sí ọjọ́ kan tí mi ò ronú àti fẹ́ rí ẹ̀ àwọn wọ́pọ̀ tó ti mú débẹ̀ gangan wọn ni wọ́n jí fóònù mi lọ mo ṣẹ̀ṣẹ̀ ra fóònù mi mo ṣe ra sí mi ní kò sí bí mo ṣe fẹ́ rí ẹ ohun tó ṣẹlẹ̀ ni mi ò lè dìde fi é lè láì wọ ẹ. ẹni tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ nígbà náà lọ́rùn ṣé kò kúkú òjijì bí mo ṣe kúrò ní àdúgbò náà nìyẹn o bí mo ṣe di ìyá ń dàgbé nìyẹn àmọ́ oyún náà nígbà tí mo bí wọn wá sọ ní ẹni.

for tissue. I'm sorry. Mabino. wa ni mo ní fẹ́ fi settle scores tó wà láàrin yìí. ọ̀tọ̀ ló sọ àmọ́ ìbínú mọ̀kànlówó òun lẹ́sẹ̀lẹ́ ẹni tí o ti sìn ní pòsíṣọ́ tí mo wà ẹni tí o ti bínú bí mo ṣe ń bínú kò tí ì lè mọ irú ìwà tó ń léwu nígbà tí irú bínú bẹ́ẹ̀ bá dé sóhun. No, no, no. Abinola, Ọlá, irú ogun tẹ́ ń gbọ́, sound lásán. Chairman, mo gbọ́ chairman. wa bá ń ṣe ká máa rántí ọ̀la bó wa bá ń ṣe ká máa rántí ẹ̀san bó wa bá ń ṣe ká máa rántí ọ̀la. àṣegbọ́ òsì o àṣepamọ́ dá ló wà àṣegbọ́ òsì àṣepamọ́ ló wà kò sóhun náà lábẹ́ ọ̀run tójú ọlọ́run ni ò tó. Ìgbà yìí lọ́lá, àsìkò yìí lẹ mọ̀. Lẹ ó gbà fojú olóhùn ṣẹ́gun yìí. Iyán ogún ọdún àdùnmá Mo máa bá ń ṣe ká máa rán bí ẹ̀san. Mo máa bá ń ṣe ká máa rán bí ọ̀la. Mo máa bá ń ṣe ká máa rán bí ẹ̀san. Mo máa bá ń ṣe